أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشافع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله a dá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó dá wa sí ọba tó ní káṣẹ́kù lérí islam díjímà tèní abẹ lọ́wọ́n ọba náà kọjá aláṣepẹ́ ní di iman abẹ kọjá aláṣepẹ́ ní di ihsan àwa tọrọ kẹrẹ àti gẹrẹ fún àwọn anabi ọlọ́run bẹ̀rẹ̀ látàrí anabi muhammad kó dórí gbogbo àwọn ẹni rẹ kó dórí gbogbo àwọn àfa wa àwọn òbí wa tó fi wá kárí gbogbo olólùfẹ́ nínú ọkùnrin obìnrin tí ń wò wá gbọ́ wa ní dédé àkókò yìí akira wa ní kíkí tó dáa jùlọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu uh, pẹ̀lú àtìlẹyìn ọlọ́run àti ìrànlọ́wọ́ rẹ̀ ní jimá tèní ìkan nínú àwọn ẹni eré la fẹ́ gbé ìtàn rẹ̀ yẹ̀wò ọ̀dọ̀ rẹ̀ lálọ́ tí wọ́n sọ pé ainda dhikri salihin tanzilu rahma nígbà tá a bá rántí àwọn ẹni eré tí wọ́n ti ṣe dáadáa faragbolẹ̀ fún ọlọ́run ṣáájú ìkí ọlọ́run a máa sọ̀kalẹ̀ bó ní kẹ́nu ti máa sọ̀kalẹ̀ ní kí ọkàn tá a fi rántí wọn yẹn yóò máa ṣe stilhamu asọ́buru yóò máa ṣe stilhamu al-iman wal-yaqin yóò máa kọ́ wa ní àríkọ́ṣe yóò máa kọ́ wa ní àríkọ́gbọ́n tá a bá gbé ìtàwọn tó ti fara gbolẹ̀ ṣáájú ní ojú ọ̀nà ọlọ́run ọba tá à ń gbé yẹ̀wò níbẹ̀ láti máa rí làákàyè mú jáde pé àmọ́ ah, tí ì ṣe tó gbogbo àdánwò tí ó léwu kọ́kàn wá nísìnyí ọmọ ti kan àwọn tó ṣáájú jù bẹ́ẹ̀ lọ kó tó di pé wọ́n padà jèrè ojú wọn mọ̀ rí tó ẹ̀rí tọ́lọ́n bábà nàbí sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ nínú alukur'an yóò pìtàn fún un pé wọ́n bá ń pè wọ́n rọ́ kìí ṣe wọ́n kọ́kọ́ pè ń rọ́ wọ́n ti pa àwọn nàbí ọlọ́run tó ṣáájú ń rọ́ rí o kódà ń bẹ́nu wọn tí wọ́n pa kódà ń bẹ́nu wọn tí wọ́n ṣe léṣe kódà ń bẹ́nu wọn tí wọ́n yẹ̀yẹ́ gbogbo n tó ti ṣẹlẹ̀ ṣáájú nìyọ́ mọ̀ jẹ́ ẹ̀kọ́ tí ń bá ń bọ̀ lẹ́yìn ìyẹn ni ìkẹ́ àtìgẹ̀ tí ó mọ̀ sọ̀kalẹ̀ sí wa nínú ọkàn ní gbogbo ìgbà tá a bá ń ṣèrántí àwọn ẹni rere tí wọ́n ti lọ ọ̀dọ̀ Abu Dharil sàábì ànábì pàtàkì níbẹ̀ ni à ń wa ọkọ̀ lọ lénìí ọlọ́run jó wúlò fún wa ọlọ́run jó ṣe wá láǹfààní ìkan nínú àwọn sàábì ló jẹ́ nínú àwọn àkọ́kọ́ ìpìlẹ̀ nínú àwọn tó kọ́kọ́ gba Islam ìní Abu Dharil Ghifari wa ó dúró ànábì sallallahu alayhi wa sallam ilẹ̀ Syria ilẹ̀ Sham ni wọ́n ní ń gbé tẹ́lẹ̀ ó wá dúró àbúrò rẹ̀ kan ni wọ́n lòún rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ilẹ̀ mọ́kà ó ṣe ìrìn àjò lọ nígbà tó wá dé ní fún ẹgbọn rẹ̀ ní ìrókè wọ́n mọ̀lẹ́ ti dìde ní ilẹ̀ mọ́kà nísìn ànábì ọlọ́run ni wọ́n ìṣesí rẹ jọ ìṣesí yín mi o bó ní ṣe ṣe àbúzárì gìfárí rí ní náà ló ti jẹ nìkan tó kórìíra bọ ó sì kórìíra à ń forí fóòṣà kò tí ì lẹ́sìn kan pàtó tí ń sìn kò tí ì ní ìdájúkọ kan tó yanjú àmọ́ ti ilà akáyà àtọ́gbọ́n inú jí ó yé wípé ṣó yẹ ká máa forí balẹ̀ fún ṣàṣà ọwọ́ ajẹ́ nìkan tó kórira kódà àwọn atura àwọn tán míì tí wọ́n sọ pé tí máa kírun tẹ́lẹ̀ kó tó gba Islam òun ò ní bákan ní kíkọ̀ lálùalá irun tí ò ní raka tí ò lásìkò ní yọkàn ṣáàtì ẹ̀dájú kọbi kan yọ máa fara gbolẹ̀ fọlọ́hún wípé ọba kan táàrí sójú tó ṣẹ̀dá gbogbo àti gbogbo ṣàtàn forí balẹ̀ fún yìí ló yẹ ká máa sìn ìṣesí yẹn ti wà fún tẹ́lẹ̀ làbúrò rẹ̀ ń sọ fún pé wọ́n tiẹ̀ ní òjíṣẹ́ kan ti dé látọ̀dọ̀ ọlọ́run nísìnyí ti ń jíṣẹ́ iṣẹ́ ti ń jẹ́ jọrú ń ń ṣe yìí Abudari Gifari bá ẹ̀ẹ́n ọba ní interest lẹ́ẹ̀kan ni pé wọ́n wò ń tọ̀ ń kàn wọ́n wà á rí ló fi wá anabi sallallahu alayhi wa sallam lọ Mẹ́kà Mẹ́kà là anabi sì wà nígbà náà wọ́n ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ni kódà àwọn ìtàn kan sọ fún wa pé Abudari lẹ́ni karùn-ún tó kọ́kọ́ gba Islam pé Islam ṣẹ̀ṣẹ̀ bí bẹ̀rẹ̀ pẹ́pẹ́ ńlọ wá sí Mẹ́kà nígbà náà wọ́n sì ń ṣe ń bò ń kẹ́lẹ́ ó sì wáá gba ìsìláàmù náà lọ́wọ́ ànábì èyí tí ó fi máa padà sílùú wọn bòńkẹ́lẹ́ wọn lọ bọ́ sí gbòòrò mọ́kà ní pariwo ń pọ́blíkì pé mo ti gba ìsìláàmù o mo ti gba ìsìláàmù mo ti di mùsùlùmí tẹ́ ẹ bá fẹ́ fi mí ṣe wọn làwọn ará mọ́kà mú wọn lù lù lù lù kó tó di pé wọ́n padà rìlíìsì ẹ̀ láti padà sílùú wọn ó wá padà sílẹ̀ gifar sílùú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gba ìsìláàmù látọwọ́ ẹ̀ ńlọ ṣe dáwà lọ́hùn ń pè wọ́n sí di tawhid wọ́n gba ìsìláàmù lọ́wọ́ abudalil gifari àwọn kọ̀ọ̀kan tó kù tí ti gba ìsìláàmù wọ́n dúró wọ́n tẹ̀lé e, wa padà sọ́dọ̀ ànábì torí ìlú wọn lọ́wọ́ àkọ́bá wọn jagun badir gbogbo ìgbà tá lọ sí Madina jagun badir kò sojú ẹ̀ òun sì wà ń lu wọn ń ṣe dáwà lọ ogun ohudu ò sojú ẹ̀ kódà wọn ní tó fi tó fi dórí ogun Khandak kò sojú Abu Dharr al-Ghifari ẹ̀yin ọ̀rẹ́ yìí ń lo wọn àtàwọn aráàlú rẹ̀ wá wá wọn tẹ̀lé o ti lérò lẹ́yìn ni wọn kó wọn wá sí Madina àwọn tí ò tí gbà Islam wá gbà lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam ó wá ṣe hídímà ànábì ó wà pẹ̀lú ànábì ní Madina fún ìgbà tó pẹ́ ó tẹ̀lé ànábì lọ sójú ogun Hunain ó tẹ̀lé ànábì lọ sójú ogun Tabuk kódà lójú ogun Tabuk Allahu Akbar ìṣẹ̀lẹ̀ mèremère tún ṣẹlẹ̀ tójúwe pàtàkì abudharil gifari àti imani rẹ̀ bó ṣe bó ṣe bó ṣe fẹsẹ̀ bó ṣe fẹsẹ̀ méjèèjì dúró tó ní di gbàgbọ́ lásìkò tí oòrùn mú àsìkò sọ́mà ni tí ilẹ̀ gbóná táwọn èèyàn ń yọsẹ̀ tí wọ́n fẹ́ lọ sójú ogun Tabuk àwọn mùnáfìkì sá sẹ́yìn kódà àwọn ẹlòmíì tí ì ṣe mùnáfìkì náà ìṣètáni dà wọ́n láàmú láti lè láti lè participate níbi ogun Tabuk nígbà náà ni Abu Dharil Gifari nǹkan ọ̀gùn tó ní nígbà tó sì jẹ́ nìkan tí ò ní nǹkan tó nǹkan lọ́wọ́ ẹnìkan tí ọlọ́wọ̀n ọ̀kẹ́ lọ títí nípasẹ̀ owó ni nǹkan ọ̀gùn rẹ̀ wọ́n ní àìsàn kan ṣe nǹkan ọ̀gùn rẹ̀ nígbà náà ọlẹ̀ lọ́wọ́ afakọ́ ẹ́sìpéjọ́ bíi mẹ́ta ló fi léètì kò tẹ̀lé ànábì jáde wọ́n ní palẹ̀mọ́ rẹ̀ ni pé kóun fún kinní ló ń jẹ fún bíi ijọ́ mẹ́ta dábàá yìí lè ní strength tóun fi rí bi gùn kankan ní ọ̀ṣà gùn kò fẹ́ rinṣẹ̀ nígbà tó wá tọ́jú rẹ̀ fún pé àlàáfíà ò tó lára hmm, bó ṣe kó gbogbo ẹrù rẹ bó ṣe ru gbogbo ẹrù ẹ̀yìn ló fi ru ẹrù jáde tí fi ń tọpa àwọn ànábì lọ sallallahu alayhi wa sallam jáde bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí tí ó alànàbì ní abudari gifari ní ọjẹ ó sì wàá súnmọ́ tòsí ó sì jóhun náà tòótọ́ ọwá ntòsí yẹn wàá ju ànàbì lójú ó tóbi lójú ànàbì ànàbì ṣàdúrà fún ah, ní àsìkò tó ti lé ẹsikíùsì tó ní tó lè purọ́ mọ́ pé tó dábàá mi ní ọ̀gbádùn o ní òjé ń yín o ló ṣe tí wàá fẹsẹ̀ rìn wá ló fẹsẹ̀ rìn jáde ó tún wàá gbé gbogbo ẹrù oru ẹrù lẹ́yìn ó jẹ́ pàtàkì àti bímọ ni abudari gifari ṣe tó nígbà tá ànàbì sallallahu alaihi wasallam fàyè lẹ̀ abudalil gifari ṣègbà díẹ̀ mọ̀dínà kọ̀pẹ́ tó tún fi padà sí ilẹ̀ sham ilẹ̀ syria níbẹ̀ ló wà tó ti ń bá dáwà lọ fá títí tó fi dasko eh, àsìkò Uthman tí Uthman fi Muawiya ṣe tí ń jẹ́ tí Muawiya ń jẹ́ gọ́vnà Uthman ní ilẹ̀ sham òun àti abudari gifari ọ̀gbọ́ra wọn yé ìjà lẹ́ni ìjà lọ́la tí Uthman parí ẹ̀ parí ẹ̀ parí ẹ̀ kódà wọn ní eh, Muawiya máa bun abudari gifari lówó owó ńláńlá nígbà tí Muawiya jẹ́ aláṣẹ kan tí mo sọlá Abu Dharr al-Ghifari yóò lò wọ́n fẹ́ wọ́n jẹ́ aráyé sá ni olódodo èèyàn ni kì í fẹ́ kì í fẹ́ nǹkan kan tó bá ní ìdọ̀tí kan àbámúlùmọ́là kan nínú kì í fẹ́ nígbà tí wọ́n ṣe mọ̀ pé Yorùbá ní olódodo kì í lẹ́ni nígbà tí ìbágbé wọn kò rọrùn ẹ wọn máa rí ojoojúmọ́ wọn rí láì fi ara wọn ó kí Abu Dharr ó padà máa lọ gbé ilẹ̀ kan tí wọ́n ń pè ní Rabadha dẹ́sàtì kan gbèríko kan wọn àtìyàwó àtọmọ kan kódà wọn lọmọ ọ̀dọ̀ lọmọ náà ni wọn jọ ń gbé bẹ́ẹ̀ odindi sàbí ànábì pàtàkì tó yẹ kóun náà sọ́lá kó ibi tó padà gbénu aráyé sá ni ń bẹ̀rù ni ìgbà tó fẹ́ kú níbẹ̀ láti fẹ́ mú ẹ̀kọ́ jáde ráńpẹ́ nígbà tó kù tí ó lọ wọn lọ àti àfáàwà abdulrahman ibn al-jawzi eh, nínú sọfúà tu sọfúà wọn ní ìyàwó rẹ̀ ń pìtàn ọmọ ọmọ dhar ń pìtàn fara ayé pé ńgbà tí abu dhar fẹ́ kú ó ní bàkẹ́yì sunkúnsunkún yẹn ni pé àárẹ̀ yẹn ti fojú hàn pé àárẹ̀ ọlọ́jọ́ ni ọwọ́ ń bi mí ké mayub kéèkì kí ni pọ́ lẹ́kún kúlùtù ó ní mo sọ pé abki anahu láyà n ti ń kò sówó kò sí bí mo ṣe fẹ́ mánéjì ń pa bá tiẹ̀ fẹ́ ṣe bíbà àṣírí rẹ tó bá jẹ́ sí pé ọ̀padà ṣe bẹ́ẹ̀ bá rẹ̀ yìí lọ. wàlẹ́ sàfáàbù mi fi yábì yẹ̀sáhùn kíákíá fanan kọ̀ wá sí kankan nínú àwọn aṣọ mi tí ó ṣe déédé láti fi bù ọ́ láṣìírí kọ́mọ̀tù sáṣọ aṣọ lásán ẹ̀ mọ̀ ya aṣọ tèmi nílé aṣọ tí wọ́n nílé aṣọ tí wọ́n fi gbàṣírí rẹ̀ tó bá kú lásán kò ní sàbí ànábì tó kọ́ rẹ̀ ọ̀parẹ́ ayé báwa ṣe ń wa ayé mọ́yà tó bá ṣe ń kó gbogbo ẹ̀jọ́ tó tá a bá ti kú kèrè kò ní kọjá ju hundred years ń pò lórí pa jù ńlá yọ sọ̀rọ̀ rẹ ń pò pa ó jẹ́yàn ńlá pátápátá tó bá ti kọjá hundred years ṣe ta ní ọ̀dà akọ rẹ mọ́ àbúzárì ní one thousand kọjá ọ̀rọ̀ rẹ̀ ọ̀tán lẹ́nu gbogbo wa dèní eléni kò sì láṣọ tí wọ́n fi bò láṣìírí ńgbà tó fẹ́ kú òun rẹ̀ ó ní ń ń pamílẹ́kún náà nìyẹn ń gbogbo ń tá a kọ́lá falẹ̀ àtẹ̀bùkì abudari wa ni àtọ́bárí ah, bá wọn mọ́ bànújẹ́ fọkànbalẹ̀ mọ́ sunkún ọ̀rọ̀ tẹ́kun rárá fàáyínní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqulu li nafarin ana minhum nítorí pé mo fi ti ara mi gbé ọjọ́ tó jìṣẹ́ ńlá nàbí sallallahu alayhi wa sallam ń bẹ láyé ọ sọ fún àwa kan tá a jẹ́ sàábì rẹ̀ tá a wà nítòsí ẹ̀ níjọ́ náà ọ dájú kọ wa ń wá ń sọ fún wa wípé láyẹ̀ mú tánà rajulun minkum nínú ẹ̀yin wọ̀nyí tẹ́ jẹ́ sàábì mi yìí ẹnìkan bẹ́ẹ̀ nù yín tí ó kú bifalatin minal ardi síbì kan orí dẹ́sàtì kan nínú ilẹ̀ fatẹ̀síhádù hó ìsọ́ba tún minal mu'minina àwọn kan àwọn arákùnrin kan tí ò ní tó nǹkan àmọ́ àwọn arákùnrin kan bò láṣìírí nínú àwọn mọ̀mìnì ni wọ́n bò kú rẹ̀ láṣìírí ìbẹ́nu yín tí ó kù sí dẹ́sàtì lóhùn nìkan yóò wá ara àwọn arákùnrin kan bò láṣìírí wọ́n ní àsọ́lé ànábì ni prófẹ́sì dẹ̀ ni Abu ni wàlẹ́ láìka nàfàrí rajulun illa wà qad mata wa jama'atin minal muslimin gbogbo àwa tá ànábì dájú kọ ńjọ́ náà ti ń fún wa ní làbárì yẹn kò sí yìí tí ò tí ì fàyè lẹ̀ báyìí náà gbogbo wọn dà tí wọ́n sì kú wọ́n kú sí ìgboro ìlú kò sí ìtókù sí dẹ́sàtì nù wọn kò sí ìtókù sẹ́yìn ìlú nù wọn ẹ̀hẹ̀ abudari nìkan ni prọfẹ̀sì yẹn fẹ́ ṣe mọ́lérí gbogbo àwọn yòókù gbòòrò wọn kú sí ẹ̀ka abudari ti fi gbòòrò lẹ̀ nígbà tí gbòòrò rọrùn àti gbé tó sì jẹ́ nìkan tó fẹ́ dá ọlọ́run ọba sìn torí olùjọ́sìn olùráyésá olùfaragbolẹ̀ fọlọ́run olùsá fún haramu ni ọwọ́ asá nígboro ń gbé ibi tí wọ́n ń pè ní rọ́bádà ní ẹ̀bá kọjá àmàdínà wọ́n ń pè ìlú náà ní rọ́bádà kéèdìlú òun nìkan ní dẹ́sàtì ìyàwó àtọmọ ọ̀dọ̀ kan ni wọ́n jọ wà ń bẹ̀ ikú wa dé ẹ̀rú wa ń bá ìyàwó kí làwọn bò láṣìírí tó bá kú lọ ní àfọkànbalẹ̀ prófẹ́sì ànábì yìí ò ní í ṣe láàbọ̀ odindi ní ọ̀sẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi tí kì í purọ́ Abu Dhari ní wà á nà lẹ́dí amótu bí falat gbogbo àwọn yòókù mi tá tá jọba sọ̀rọ̀ yìí wọ́n ti kú ìgboro sí wọ́n kú sí definitely èmi là ànábì gbà lérò wàláhì má kàdàbà mo fọlọ́n búra ànábì ò purọ́ rí mi pé kò ní sọ̀rọ̀ kọ́ tà sí ọmọ jẹ́ ọwọ́ ara rẹ̀ iṣẹ́ ọlọ́run ọba ní jẹ́ ntọ́lọ́n bá ni ó rí òjíṣẹ́ anabi ti ni ẹnìkan ó kú sí desert yóò sì ráwọn èèyàn kan nínú àwọn mòmìnì sìn gbogbo àwọn yòókù mi ti kú sí gbòòrò èmi nìkan ló kù so wọ̀nà dáadáa kí n tó kú kẹ́lẹ́ mi ó tó gbẹ̀mí lọ́rùn mi ìṣẹ̀lẹ̀ tánábì ni yóò ṣẹlẹ̀ yẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ́wọ́ àṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ẹ̀ máa bá wa ká lọ. fanzuri tariq ó nílò wu ọ̀nà mọ́ wò ta fakọ́lat arábìnrin yẹn tó ń jẹ́yàwó rẹ̀ ní anna bó nìyẹn ṣe possible wàkọ́dínkọ̀tà alhaj àsìkò hajj ti kọjá gbogbo àwọn aṣèrìnàjò tán máa ń kọjá lọ pé à ń lọ Mọ̀dínà à ń lọ Mọ́kà àsìkò rẹ̀ ti kọjá ibi ti dá kò séèyàn mọ́ bó láti fẹ́ẹ́ rèèyàn. fàkànà titus nídu ìlà kẹfì bí ń tẹkùmù àléhì yóò wá fara ti igi kan yóò máa retí pé bóyá èèyàn kọjá yóò retí retí retí yóò wọ̀nà wọ̀nà wọ̀nà kò ní rí nǹkan kan. sọmọ tẹ́ńdọ̀r sọmọ tẹ́rìjì ọ̀hún iléyìí yóò tún padà sọ́dọ̀ ọkọ rẹ̀ fatumaridùhù yóò tún lọ́ọ́ tọ́jú ẹ̀ òun náà ní tọ́jú Abudari òun náà ní tún wọ̀nà bóyá àwọn lè èèyàn ثم tẹ́rìjì wọn الكذب kẹ́díbi yóò tún padà síta yóò tún lọ wò bóyá òun tún lè réèyàn fàbíyìnàmọ hiya kadhalik wọn nígbà tí ń wò ta tí ń lọ tí ń bọ̀ òun náà ní ń pìtàn òun mọ̀dár òun náà ló pìtàn fara ayé nígbà tó ń dààmú. ìdábì náfàrí takhubu bihim rawahiluhum làwọn bá rí àwọn kan wọn tó mélòó kan takhubu bihim rawahiluhum àwọn nǹkan ọ̀gùn wọn ṣà ń sáré wọn gùn kan wọn ń sáré lọ lọ́ọ̀kan fa alahatibi thawbiha lòun bá na aṣọ sí wọn lọ́ọ̀kan báyìí òun na aṣọ sí wọn lọ́ọ̀kan kan lè róhun pé èèyàn bẹ́ẹ̀ ń bí ẹgbàá mi o aníbùkátà sí yín o fa akbalu ni wọ́n bá èèyàn kan nílọ̀ kan yìí làwọn náà bá ń bọ̀ wá síbi tí èèyàn wà hátà wá kọ̀ fún wọn àlẹ́ ìhà títí wọ́n fi wá bá Ummu Dhar níbi tọ́wà kọ́ọ̀lù mọ́làkì wọ́n ní arábìnrin kí ló ṣe é kọ́ọ̀làt ó sọ pé umrun minal muslimin arákùnrin kan bẹ́ẹ̀ ń bí ni tó jẹ́ mùsùlùmí tẹkifinunahu yamut ó ti kù díẹ̀ kó kú ẹ wá bá ń bò ó láṣìírí ẹ wá bá ń tọ́jú ẹ̀ kọ́ọ̀lù mọ́nùhù àwọn níta lárákùnrin náà kọ́ọ̀làt umudari ní abudari ní ó kọ̀ọ̀kọ̀ òun jẹ́ fagadahu eh, bi iblihim ni wọ́n bá wọ́n bá sáré tètè sí i pẹ̀lú àwọn rànkúnmi wọn tí wọ́n gùn yẹ̀sítẹ́bì kúnà ilé yìí wọ́n ń sáré lọ bẹ̀ ń pè a ah, abudari sábẹ́ anabi pàtàkì fakọ́ọ̀là abshiru ńgbà wọn débẹ̀ abudari ní mo kí yín kú oríire ó ń kí àwọn tán wá báyìí pé mo kí yín kú oríire fahadathahum ó wá bá wọn sọ̀rọ̀ wípé inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yakul nítorí jẹ́ kí yín kú oríire ni pé anabi òjíṣẹ́ ọlọ́run ìkí àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bẹ fún un ó sọ báyìí njọ́ tí ń bẹ láyé linafarin ana minhum ó sọ fáwọn sàábí mi lùkàn mí ń jẹ́ kan nù wọ́n ń náà ó dájú kọ́ wá ó ní láyé mú tánà rajulun minkum bifalati minal ard ìkan ń bẹ nínú gbogbo ẹ̀yin sàábẹ̀ mi yìí tí mo dájú kọ yìí tí ó kú síbi kan ní dẹ́sàtì kan lórí ilẹ̀ tẹ̀síhádùhù ẹ̀sọ́bàtún minal mu'minin àwọn tí ó bò ó láṣìírí tí kú rẹ̀ ó ṣojú àwọn kan nínú àwọn mu'minin ni ńpẹ́yìn ni mu'minin tá ànábì ń sọ ń jẹ́ náà mo kí n kú oríire nípa ànábì jẹ́rìí pé mu'minin lẹ mu'minin ní sẹ́yìn pé gbogbo ẹni bá ń sin lọ́hùn àá máa béèrè lọ́wọ́ ara wa pé ṣé mu'minin òdodo sì ní mí ya ayọ alẹzí na àmọ ní ni naam toba ni sincerity o tó ń purọ́ o lọ́wọ́ òfófó ọbọ lọ́wọ́ ṣìnà ó lè sọ pé ó jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọtì ẹ rí ọbọ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ topo topo tọ́pọ̀ nínú ròyìnròyìn irun rí o pe àwẹ̀ rí o lálàáfíà ìwòkuwò ìgbọ́kúgbọ́ nínú ọ̀rọ̀ ninu oro ọ̀rọ̀ wọ́n sì ya naam sincerity sincerity yóò mọ̀ rí rẹ̀ pé òun ò tí ì di mùmínì òdodo ẹ bá ní mùsùlùmí dàyà mo lè dáhùn àmọ́ bá ní mùmínì dà mi ò tí ì ní mi ò tí ì ní yẹ̀kín mi ò tí ì ní àmọ̀dájú lérí pé mùmínì òdodo ni mí àmọ́ ntọ́ jẹ́ ìró dùnú fáwọn tí wọ́n járákùnrin tí wọ́n ran abudari algefari tán abò láṣìírí lọ́wọ́ ni pé anabi ti sọ pé àwọn tí ó bo abudari algefari láṣìírí olùgbàdo òdodo kan ni wọ́n jẹ́ ajá sí pé wọ́n ti rí confirmation látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé olùgbàgbọ́ òdodo ni wọ́n. abudari wa ń sọ fáwọn arákùnrin náà pé wàlé saminu ahadun ilá wàkọ́dé àlákà gbogbo àwọn tá nàbì dájú kan jọ́nà kò sí ìtí òtí ìkùnú wọn ilá àna àyàfi èmi gbogbo wọn nígbà tí wọ́n sì kú nígbà tí wọ́n kú wọ́n kú sínú ìgboro wọ́n kú sínú ìlú ibi táwọn èèyàn wà èmi nìkan ni prọfẹsì ànábì òun ṣẹlẹ̀ lọ́sẹ̀mọ́lérí antum tẹ̀sùmọ́ àwọn oníṣẹ́ ń gbọ́ mi dáadáa innahu law kana indi thawbun yasa'uni kafanan ká ní mo láṣọ tó lè bò mí láṣìírí tí wọ́n lè fi sin mí ni a ó lè mọ̀ra àti àbíyàwó mi sì dáṣọ kan tó tó tó tí wọ́n lè fi tọ́jú mi tí n bá kú tán ká ló dáa níni lamu ukafan illa fi thawbin li aulaha mi ò tiẹ̀ nígbà kan faṣọ mi ìsinmi kan faṣọ aláṣọ sinmi ẹ má gbàgbé alábùdárì jẹ́ nìkan tí kì í mú nǹkan kì í mú tẹni ẹlẹ́ni mọ́ tiẹ̀ ó jẹ́ nìkan tí ó ráyé sá ó jẹ́ nìkan tí kì í fẹ́ gbà lọ́wọ́ ẹlòmíì àròyìn bí Muawiya ṣe fàìmọ̀ iye owó lọ nípa ìjájọ́ mọ́ sílù ìjájọ́ mọ́ ṣèjọba yìí kámẹ́rí láì fi ara wa yìí ọ̀dà tí kò ní gba gbogbo tábò tí Muawiya bá fún kò ní gbà lọ́wọ́ ẹ̀ ebi sì ń pa ara sì ní látara pé ń sọ nǹkan jẹ kò fẹ́ jẹ nǹkan tí yóò ní haramu nú ẹ ń wá ń sọ fún wọn pé tó bá ṣe pé mo ní aṣọ ni àbí ìyàwó mi sì dá aṣọ kan ní tó lè fi sinmi mi ìbá ti ní bùkátà sí yín ìbá ti sọ fún yín pé kẹ́ bòmí láṣìírí inni unshidukum billah mọ́tò ohun ti bẹ́ẹ̀ mọ́ fọlọ́n bẹ̀yìn wal islam mo sì fi islam bẹ̀yìn Allah yakfinani rajulun minkum kana amiran ẹni tó bá jẹ́ olórí nínú ìjọ nínú yín àwọn àrífàn àbójẹ́ alámojútó òjọ àwọn nàkíban àbó sì jẹ́ olùsojú àwọn kan aobaridan àbó jẹ́ ìránṣẹ́ ọba kan abẹ́nìkan tó ṣàrìlétì máwọn olóṣèlú nínú yín kò gbúdọ̀ lóun yọ̀ǹda aṣọ fún mi ò mi ò fẹ́ jẹ nǹkan kan tó rí létí mọ́ oúnjẹ olóṣèlú ń sọ bẹ́ẹ̀ fún wọn pé ẹ mọ́ nítorí pé ẹ fẹ́ bòmí láṣìírí kẹ fàràmù bòmí láṣìírí o. àwọn takọ̀tàn ní falẹ́sà ahadun minal qawmi illa qara fàbáàdọ̀mù ẹ̀kọ́ gbogbo àwọn tí wọ́n tó dájú kọ́ ńjọ́ náà tán jẹ́ olùgbàdọ́ tán fẹ́ bò láṣìírí kò sí yìí tí ò fi ọ̀nà kan sọ́nà kejì bìlọ́ǹgì sí gbogbo ń tọ́ka alẹ́ yìí àyàfi fatan arákùnrin ọmọ kékeré kan minal ansor tó jẹ́ ará Madina ansor kọ́lá ya am ó ní bá mi àánà akífínùkà ẹ má wọrí èmi láṣọ tí mo lè fi bò yín láṣìírí lam usib mi ma dhakarta ṣe à gbogbo tẹ dá kọ́lẹ̀ yìí tẹ́rù rẹ̀ ń bà yín pé ṣeé ṣe kó lára amúnú yìí ọlọ́run ò ní kí ìkankan bẹ́ẹ̀ jádánwò tèmi akífínùkà fi rí dẹ́ ìyí mo láṣọ kan ẹ tí mo lè fi bò láṣìírí hádà lẹ́dí àláyà tí mo wọ̀ yìí wàfíìsà òbẹ́yìnì fi àìbà tí mo sì tún láṣọ méjì náà nínú ìgbẹ́ nínú kinní tí mo gbé dání àìbà níbi ká níbi pọ́ọ̀sì àbí wọ́n ṣe pé kinní tí wọ́n fi gbẹ́rù mingazili umi màmá mi ló hun àkátì hùn mọ́ lí ó sì fóhun fún mi ni màmá mi gangan ló fọwọ́ rẹ̀ hun aṣọ náà abudari wa gbọ́ bí o ní anta fakafini fakafanahu ansori onítọ́ bá bẹ́ẹ̀ wọ́n ni kò bù mí láṣìírí wọ́n ni kò sinmi. arákùnrin ansori yẹn tọjọmọ kékeré náà òun ló faṣọ bo abudari ní àṣírí ẹ̀kọ́ tá a mú jáde náà ni pé ẹ bó ṣe sá fún haramu haramu haramu títí tó fi kan last moment láìfo ẹ̀ àwọn aṣáájú wa nìyẹn nínú ẹ̀sìn ó kọ rẹ̀ ọ̀parẹ́ tòun ta ìrówó fílẹ̀ tòun ta ìrílé kọ́ tòun ta ìlọ́lá tòun ta ìlọ́là ajásí pé káwa náà wáyé mọ̀ níwọ̀n ajásí pé mu káṣọ́ gbogbo tí a bá máa sọ nínú ọ̀rọ̀ káṣọ́ gbèsè ayé wa lódindi kárántí pé gbogbo òpin sáyé yìí o gbogbo òpin sáyé yìí o tíyàn bá jẹ́ ni eré tó jẹ́ ni ńláńlá lójú àwọn èèyàn nílé ayé ń bí tó bá kéré níwájú ọlọ́wọ́n ọba ó jèrè o alkiyama gangan lèrè wa alkiyama gangan ni ilé wa ẹ̀wọ̀n lọ́jà láyé waiting room láyé ibi tí wọ́n ní ká kàn jókòó síbẹ̀ ká máa retí njọ́ wọn pò kọ́ wa pé àsìkò wa ti tó tá lọ bọ́ ọba ni èyàn wá wà ní waiting room kọ́ máa jà sáyè èyàn wà ní waiting room kọ́ máa jà sí ilẹ̀ kọ́ máa jà sí ilé kọ́ máa tọ́jú waiting room kọ́ máa kọ́ máa design yẹn níbi tẹ́ ẹ̀ ti ń retí pé wọ́n pè ó kọ yín nísìnyí pé wọ́n ní ikú kàn ọlọ́run dúdú ìgbà tásìkò owó bá tó ọlọ́run máa ṣàṣewálẹ́ ní ìkẹ́ ṣewálẹ́ ní ìgẹ̀ ṣewálẹ́ ní àforíjìn abúdárì ní ibi rere lòun parí tiẹ̀ sí ọlọ́run jáà náà rí rere parí tiwa náà ẹ ọlọ́run ikitim lánàá bíi sàn án àdá ti àjẹ́ àlànà dúdú ìgbà tí àjàlíwà tásìkò owó bá tó jẹ́ oríire àtayọ̀ láfi parí ẹ̀ ẹ gbogbo ìgbà tí kú ọba ká wa mọ́ kó ká wa mọ́ pẹ̀lú àforíjì ọlọ́run kó ká wa mọ́ pẹ̀lú kí ọlọ́run ọba já láti bọ̀ tán ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ jìmọ̀ láyé bá wa kẹ́ gbogbo àwọn sàhábà bá kẹ́ gbogbo àwọn ẹni ire tí wọ́n ti lọ kẹ́ àwọn àfa wa wá kẹ́ àwa náà pẹ̀lú wọn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.